محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أني باب بلو جدول أو program يعني تكتب program pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala èyí tí a máa fi sọ̀rọ̀ ní àti ní gbogbo alẹ́ yawm al-jumu'ah bayna al-maghrib wal-isha òun náà ni tafsirul Qur'an òun náà ni àlàyé nípa al-Qur'an pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala sura tí a mú tí a máa ṣàlàyé rẹ̀ fúnra wa àwọn ìdájọ́ tó wà ń bẹ àwọn òfin tó wà ń bẹ àtàlẹ́ àlàyé rẹ̀ nípa sí òun náà ni suratul Nur suratul Nur òun náà ni sura tí a mú àmọ́ síwájú ká tó wọnú àwọn àlàyé kan bẹ tí a gbọ́dọ̀ ti síwájú fún wa ní ìtò ní ṣe pẹ̀lú al-Qur'an gangan fún rẹ̀ àti ní ìtò ní ṣe pẹ̀lú tafsir al-Qur'an ìsọ àlàyé al-Qur'an a gbọ́dọ̀ kọ́kọ́ ma kí ni tí a ń pè ní al kí ni túmọ̀ al báwo ni al-Qur'an ṣe sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa kí ni àwọn ìmọ̀ tí èèyàn tó máa mọ̀ tí ó tún rani lọ́wọ́ tẹ́yìn ó fi ma ìtumọ̀ Al-Qur'an gbogbo àwọn eléyìí òun náà ni a sọ ní sókísókí síwájú kí a tó wọnú tafsir Al-Qur'an alákọ̀ọ́kọ́ Al-Qur'an tàbá ní Al-Qur'an nínú èdè lábáwá ìtumọ̀ Al-Qur'an yìí ó wá látara gbólóhùn qara'a bi ma'na tala ìtumọ̀ rẹ̀ náà ni pé kí so a sì tún máa jẹ́ ìtumọ̀ kéèyàn ó kó nǹkan jọ so ní èdè lárúbá tó bá ní kọ́ra á wọ́n ní kọ́ra á wà kó àná yàní wọ́n tún máa kí èèyàn ó kó nǹkan jọ àbí kéèyàn ká nǹkan. àmọ́ nínú ṣẹ̀ríà Islam tábàdàkọ alukur'an kí ni ìtumọ̀ tá a gbàlérò pẹ̀lú ẹ̀ ní tá a gbàlérò pẹ̀lú alukur'an òun náà ni kàlámù Allah òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu المنزل على رسوله وخاتم أنبيائه محمد صلى الله عليه وسلم ona ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tí wọ́n sọ kalẹ̀ lórí ànábì rẹ̀ wọ́n sọ kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ wa khatami anbiya'ihi àtẹni tó jẹ́ ìgbẹ̀yìn àwọn ànábì muhammadin sallallahu alayhi wa sallam ona ni ànábì sallallahu alayhi wa sallam alimabdu bi surati al-fatiha alukurani tá à ń sọ yìí ó bẹ̀rẹ̀ láti surati al-fatiha má bèrè pé bọ̀lá alukurani ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti surati al-fatiha alimakhtumu bi surati an-nas ó sì parí surati an-nas tó tó má wa pé kí definition alukurani definition tó kún tó kúnjú ká sọ fún yẹn pé ìtumọ̀ alukur'an òun náà ni ká sọ pé òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tí ó sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ẹ tó jẹ́ ìgbẹ̀yìn àwọn ànábì ọ̀rọ̀ tí alukur'an náà ni tó bẹ̀rẹ̀ láti fatiha tó parí sí suratul nas so eléyìí òun náà ni ti ìtumọ̀ alukur'an wọn bẹ lọ pé kí ni ìtumọ̀ alukur'an tábàlọ́ òun àríkí Allah subhanahu wa ta'ala sọ nínú suratul insan Allah subhanahu wa ta'ala ní inna nahnu nazzalna alayka al-qur'ana tanzila dáadájú àwọn aláṣọ al-qur'ani kalẹ̀ fún ìrẹ anabi sallallahu alayhi wa sallam so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tàbá lọ wo suratul yusuf ayé ẹlẹ́ẹ̀kejì Allah subhanahu wa ta'ala ní inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun dáadájú alkùránì a sọ kalẹ̀ fún yín ní èdè lágbáwá la'allakum ta'qilun kẹ́ bá lè ṣe àkáyì kẹba ní láka ìtẹ́ẹ̀bì di ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala mọ́lẹ̀ òun náà láfi dé láfi sọ kalẹ̀ fún yín alukurani tá a wá ń sọ yìí Allah subhanahu wa ta'ala fúnra rẹ̀ òun náà ló sọ alukurani yẹn kó níbi àfikún àbí àyọkù àbí gbígbé gba ibi tí Allah subhanahu wa ta'ala gbé ìtumọ̀ rẹ̀ lọ so ọ̀nà gbogbo ọ̀nà tá sọ yìí òun ọ̀tá ìsìn gbà láti fi ba alukurani jẹ́ àwọn mi ò yọ kó ń bẹ àwọn mi ò fi kún eríṣiríṣi ni wọ́n máa ń ṣe tó máa ń wá ń ṣe Allah subhanahu wa ta'ala wọn tó wá sí ìrìnwọ̀n nítorí kíni nítorí pé Allah subhanahu wa ta'ala ti ṣe àdéhùn fúnra rẹ̀ nínú al-Qur'an ipe òun ló ń sọ al-Qur'an kalẹ̀ nínú suratul Hijr aya ẹlẹ́kẹsàn ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ ń jẹ́ ìrántí àwa kalẹ̀ fún yín àwa náà láti máa sọ tàbá wá lọ wo alukur'an nísìn ọdún tó ti lọ lérí alukur'an ọdún ìjírà tó ń tàṣẹ wọ nísìn àti wọ ọdún tó anábì ṣe ìjírà bí one thousand four hundred and forty years ago anábì se ìjírà anábì sì ṣe ìjírà ní ọdún kẹwàá lẹ́yìn ìgbà tí wọ́n gbé anábì sallallahu alaihi wasallam dìde tàbá fi ọdún mẹ́wàá tàbá fi kún nǹkan bí one eh, thousand four hundred and fifty years ago òun ni alukur'an ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún anábì sallallahu alaihi wasallam dòní olónìí àwárí pé ìbàjẹ́ kan àrí pé wọ́n yí nǹkan kan àkó náà alukur'an àrí first edition àrí kìnnìkan new kìnnìkan bá a ṣe máa rí káàkiri bí àwọn tíra tó kù bẹ́ẹ̀ bá ṣe wé lónìí tó bá yágbà tó bá tún dọ́dún mélòó kan ní sí yóò ní òun ṣe tọ́bà ẹlẹ́ẹ̀kejì yàní second edition ọ̀nà ìlúmí ṣe ìwé mi ó pèsè ìwé mi ó ṣe débi twenty twenty edition tẹgbẹ́ tó yá tún di lọ́la yóò tún rí nǹkan kan bẹ́ẹ̀ kọ́dà bí òòrí fúnra rẹ̀ àwọn kan tún bá rí i pé ó yẹ kó o ṣàtúnṣe kí ni ìdíwé rẹ o òun ó sì rí ká ah, lóòótọ́ ni á ah, t ọkàn mi ò sí lọ́bẹ̀ wọn ni o gbogbo àwọn nǹkan báyìí kò wá sínú alukur'an tábàlọ wo inú atawrat tábàlọ wo inú alìjí bible old testament àti new testament gbogbo àwọn eléyìí sì ẹ pé wọn ni roman kìnìkan roman version kìnìkan version kìnìkan version ẹ mọ̀ wá rí version eríṣiríṣi ṣé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala náà ní wá ní version ẹ́ so ọ̀rọ̀ ẹ̀dá ni máa ní version torí pé ẹ̀dá ni làákàyè rẹ kúrú tó bá sọ lónìí tó bá lọ́la ẹlòmíì tó ní làákàyè jùlọ tó pàkíyèsí ẹgbẹ́ á ìṣe òbí láàánú yóò rí bẹ́ẹ̀ o òun ló sì gbá ah, kò rí bẹ́ẹ̀ lóòótọ́ o àmọ́rọ̀ Allah subhanahu wa ta'ala bá tó ju gbogbo ẹ̀dá lọ ọ̀rọ̀ tí ò ṣe yẹ̀ wò ní pé ara sì ṣe ń bẹ́ẹ̀ àbárí àyọkù kan bẹ́ẹ̀ àbárí kí ní kata afẹ́ fi kún kò sí kankan níjẹ́ bẹ́ẹ̀ nínú Al-Qur'an so eléyìí òun náà ni ó jẹ́ àmọ̀ pé Al-Qur'an ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala látara ìsọ tí Allah subhanahu wa ta'ala ní òun fi sọ alukur'an látara ìnáà ní pé gbogbo ọjọ́ táwọn ọ̀tá bá ń gbìyànjú láti yọ kíníkan kó náà alukur'an àbí láti fi kíníkan fún ọlọ́run sì máa tó àṣírí ẹ̀wọ̀n oníṣẹ́ nígbà kan wà tí wọ́n sẹ́dá méjì kàkà àti pé kùránì báyìí báyìí báyìí pé tẹ́bá lọ wo súrà báyìí o wọ́n yọ nǹkan báyìí kó bẹ́ẹ̀ àwọn èèyàn sì rí nítorí pé àlùkùránì ọ̀nà tí Allah subhanahu wa ta'ala gbà sọ àwọn ọ̀nà tó lágbára ni ó sọ látara pé kíni ó ṣe ní rọrùn kéèyàn lè ha aṣágbárí bá kùránì lásìkò tá a wà yìí nísìnyí ẹ̀rọ ọmọdún mẹ́jọ ẹ̀rọ ọmọdún mẹ́sàn-án ó ti ha Al-Qur'an látòkè délẹ̀ láti Suratul Fatiha dé Suratul Nas ó ti ha délẹ̀ ó ti ha dé sagbárí tó jẹ́ pé bẹ́ẹ̀ kó Al-Qur'an nílẹ̀ gan nísìnyí Al-Qur'an ń bẹ lórí àwọn èèyàn tí wọ́n máa kà á fún wa táàbù tún mi kọ̀kalẹ̀ so kò sí tíra míì báwọn lásìkò tá a wà yìí nísìnyí kò sí tíra míì dé èèyàn díẹ̀ nínú wa nínú àwọn ìjọ tó ti kọjá lọ

kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ tó gùn wo bá a ṣe ń to egun rẹ̀ papọ̀ Allah subhanahu wa ta'ala wá to egun kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá tún wá dìde so látara eléyìí nígbà tó padà sọ́dọ̀ àwọn Bani Isra'il ní tí wọ́n sọ fún ni pé a èsè òzèèrù òzèèrù táwa mọ̀ àpẹẹrẹ táàbì mọ̀ pé òzèèrù ni ọ ni pé òzèèrù ha àtàwọ̀rọ̀t tí wọ́n pè ní Old bá ti lè ka àtàwọ̀rọ̀t fún wa tó lè kọ̀ fún wa àti rí mọ́ tẹ́lẹ̀ ó ti sọnù tẹ́lẹ̀ táà mọ́ tó bá lè kọ̀ fún wa á gbà pé òzèèrù ni ọ lóòótọ́ òzèèrù wa fún wa wọ́n tó wá sọ fún òzèrú pé tọ̀ nínú táàtù fi gbà táàmọ́ òzèrú mọ̀ ní pé tí òzèrú bá sàdúrà fún aláàrẹ̀ tó bá fọ́ léla tó bá sàdúrà fún ara rẹ̀ máa ń yá tọ̀ ìyá kan ní bẹ́ńlẹ̀ yìí tó ti rẹ̀ láti jọ yìí tún sàdúrà fún ó tún sàdúrà fún ara rẹ̀ tún yá so látara eléyìí tó yẹ káwọn àwọn bàní ìsọ̀ yìí ó yẹ kán fi gba Allah subhanahu wa ta'ala gbọ́ tàbí mọ̀ pé á ah, lóòótọ́ yàní ọba kan bẹ tó lágbára lórí gbogbo so èyí tí wọ́n fi ṣe léyìí wọ́n tún wá mú Uzairu wọ́n tún pè lọ́mọ Allah subhanahu wa ta'ala ẹ̀sìn bá àwọn Yahudi wọ́n ní Uzairu ibn Allah wọ́n ní Uzairu ọmọ Allah subhanahu wa ta'ala nítorí pé kíni nítorí pé Allah subhanahu wa ta'ala fi Uzairu sàmì fún wa gẹ́gẹ́ bó fi ànábì Ìsá ṣe àmì fún àwọn kírísítẹ́nì tó yẹ pé àwọn wá rí sí àmì tó yẹ kí èyí ó fi wá mọ títóbi Ọlọ́run àwọn wá gbọ́ yé sọ́nà míì wọ́n wá mú ànábì Isa alayhi salam àwọn míì ní ah, ọmọ ọlọ́run ni àwọn míì ní mẹ́ta lọ́kan ni àwọn míì ló gangan lọ́lọ́run ẹtì báyìí nísìnyí wọ́n fẹ́ mú nínú mẹ́tẹ̀ẹ̀ta so eléyìí nísìnyí báyìí kò sírú eléyìí nínú alukur'an níta bí táà ti lọ ni pé alukur'an Allah subhanahu wa ta'ala ṣe é so àwọn èèyàn ha sórí látàrí ànábì sallallahu alayhi wa sallam àwọn sàhábà ha so ìkànnì àwọn sàhábà abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní òun rí Al-Qur'an lásìkò táwọn wà yìí pé ó le fáwọn láti há àmọ́ lílò rẹ̀ ó rọrùn fáwọn Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó lásìkò táwọn Al-Qur'an le fáwọn láti há àmọ́ lílò Al-Qur'an ó rọrùn fáwọn láti máa ṣiṣẹ́ tọ́ ẹni tí ń bẹnu Al-Qur'an ó ní àmọ́ àsìkò kan bẹ ẹ máa retí àsìkò kan bọ̀ tó jẹ́ pé al ìhá yóò rọrùn fáwọn èèyàn gan wọ́n lè ha wọ́n ha sórí pálí tó pálí àmọ́ láti wá máa lo ti ń bẹnu ẹ̀ láti máa fi ṣiṣẹ́ ṣe yóò dìnira fún wa ẹ wo ní sin sásìkò náà kọ́ ló dé yìí ẹ kẹ́ tó mú àyà kan kẹ́ tó ká àyà kan ní sin ẹlòmí ò ti gbà lẹ́nu yín ó ti mà á àmọ́ wá sọ túmọ̀ rẹ̀ kò mà èyí tó tún wá mọ̀ túmọ̀ rẹ̀ náà wá ló ti bẹ́nu àyà Al-Kùránì kò nílò so eléyìí òun náà ní táwọn sọ̀hábà wọn ti rí síwájú pé èyí àsìkò kan máa ń ni àtiwá kó sínú so ibi tá Allah subhanahu wa ta'ala Al-Qur'an fúnra ara rẹ̀ látọwọ́ ara rẹ̀ láti pé kíni láti pé kí àbùkù kó má bàa kàn láti pé kí fi ìyípadà kankan alukur'an so alukur'an yìí kí wàá ní sẹ́tí alukur'an wá ṣe láàrin wa alukur'an yìí òun náà ni masdaru sharia ti islamiyya òun náà ni ibùsùn sharia islam ibi tá a ti amá níbo láti mú òfin nínú islam inú alukur'an láti lọ mú wa wọn ni amẹ́rìí wa á wa nínú alukur'an bí a Allah subhanahu wa ta'ala sọ báyìí so kò wá sí nínú alukur'an kò sí nǹkan kan tí ọba tó dáwò tí ò mẹ́nu bá nínú alukur'an torí sọ fún alukur'an pé má farratna fil kitabi min shay kò sí kìíní kan tá a fílẹ̀ tá a ṣàlàyé nínú alukur'an àwọn kan wá fẹ́ wò pé àá pé kò sí kìíní kan tẹ́ ṣàlàyé nínú alukur'an bò ní pé ó dáa béèyàn ṣe máa ṣe búrẹ́dì ẹnìkan náà lóbè lọ́wọ́ àfáà kàmáwọn tó dáa ibo ní bẹ́ẹ̀ náà alukur'an pé tẹ́ẹ̀fì máa pé bóòlù ẹ ẹ̀hẹ́n àwọn ìtẹ́ ẹ̀ máa ń sọ wípé alukoran kò sí tí ó sàlàyé kò sí tí ó sàlàyé ẹ mú àyàwó alukoran tó fi sàlàyé fún wa pé bá a ṣe máa ṣe búrẹ́dì ni àbá wa sọ pé àyíwọ̀n àbómi ìbẹ́nu alukoran ni níbolo wá wà sódà wọ́n láti rí ó ní Allah subhanahu wa ta'ala ní fasalu ahla dhikri in kuntum la ó ní lè béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ìkánlọ àwọn sọ̀hábá duwanullahi alhum níjọ́ kan ń ṣe pèlé àdìtà anábì sallallahu alaihi wasallam àdìtà anábì kan bẹ tó pé anábì sallallahu alaihi wasallam ó ṣe pèlé wọ́n pé àwọn tí wọ́n máa ń fi rún kúrun àbí àwọn kan náà àwọn tàbí ṣe pèlé abúláàbù masudi wá ṣe pèlé irú àwọn báwọn àwọn kan wá ní àá kéré tó fi ń pè wá ó ní kí ló dé tí ní sépèlé ní Allah subhanahu wa ta'ala sépèlé tánàbí ṣe kíni tánàbí náà sépèlé wọ́n ní àá ìbòló wà wà ní alukur'an ní agbọ́ hadith anabi ìbòló wà ní alukur'an ó ní bẹ́ẹ̀ ní alukur'an ìbòló wà ní alukur'an ó ní Allah subhanahu wa ta'ala ni wa ma atakumur rasul fakhudhu wa ma nahakum anhu fantahu ìtànàbí bá ní ẹ̀jìnà sí ẹ̀jìnà sí so gbogbo orú àwọn kìíní yìí lódìdí alukurani ti mú wá fún wa anabi sallallahu alayhi wa sallam ló sẹ́yìn sàlàyé rẹ̀ fún wa ní ìfọ́síwẹ́wẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ìran nísìnyí lódìdí ó wá anabi sọ fún wa ní ìfọ́síwẹ́wẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa zaka ó wá lódìdí anabi sọ nípa fún wa ní ìfọ́síwẹ́wẹ́ tá sọ̀rọ̀ nípa hajj gbogbo nǹkan tá a bá ń sọ̀rọ̀ nípa àníkà anabi sọ fún wa ní lódìdí ní sọ fún wa lódìdí sòwúrò àwọn nǹkan wọ̀nyí alukurani ti pé ó sì mú gbogbo ẹ̀ wá fún wa lódìdí anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ń segin ni wọ́n ń nítorí kó bá lè máa fi ṣe àlàyé tá sọ̀kalẹ̀ fáwọn èèyàn fún wa so a jẹ́ pé sísọ̀kalẹ̀ méjì ló wà nù àyà wọn a sì gbọ́dọ̀ sọ pé sísọ̀kalẹ̀ méjèèjì okùn á nà ní báwí sísọ̀kalẹ̀ alákọ̀ọ́kọ́ ń tọ́ka sí kíni sunna nabi pé àwa la sọ sunna nabi àwa la nabi ní sunna gẹ́gẹ́ bí wáyé lè tùbáyé náà lè ná sí màdúsílà ilé yìí kó bá lè máa ṣàlàyé so wá rí bí àbíkò rí bẹ́ anábì sallallahu alaihi wasallam ó sàlàyé alukur'an fún àwọn sọ̀hábà a sì bá alákọọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà so ibi tá a ti lọ ni pé alukur'an tàrí òun náà ni masdaru sharia ti islamiyya òun náà ni bùsùn a sharia islam alẹ́tì bóyí sábíhá muhammadu sallallahu alaihi wasallam ila nasi káfà tó jẹ́ pé sharia yíò òun láfi hàn nábi sí gbogbo ayẹyẹyẹn anábi sallallahu alaihi wasallam anábi gbẹ̀yìn ni òjíṣẹ́ gbẹ̀yìn ni òjíṣẹ́ gbogbo ayé ni tíra tánàbí wa mú wá tí ń ṣe alukur'an tíra gbẹ̀yìn ni tíra gbogbo ayé ni nígbà tí alukur'an ti dé tíra kankan wúlò mọ́ gbàtà nàbí sallallahu alaihi wasallam ti dé ànábì ti pa iṣẹ́ gbogbo òjíṣẹ́ tó ti kọjá ẹnìkan ò gbọ́dọ̀ tó wà láyé lẹ́gbàtà nàbí dáyé tán صلى الله عليه وسلم صنع حديث يقول ما من يهودي ولا نصراني يسمع به ثم يؤمن به إلا كان من أصحاب النار يوم القيامة النبي نيكو سي يهودي كان àbí kírísítẹ́nì kan tí ó gbọ́ nípa èmi ànábì pé mo wáyé mo sì pe àwọn èèyàn sójú ọ̀nà islam tí ó wá ní tí ó dáhùn àyàfi kúrò ẹni bẹ́ẹ̀ kó wà nínú kó wọnà tó bá dijọ́ gbé dàrú kìámù so ànábì sallallahu alaihi wasallam òun nìyẹn gbọdọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ànábì gbẹ̀yìn so tá a bá sì wò ó a rí pé láti bàtà ànábì ti wáyé tí ìdòní olónìí a rí pé islam ń dàgbà ni islam ń dàgbà ni ìjọta anabi tí anabi lẹ́ni àkọ́kọ́ tí islam kọ́kọ́ dé wá bá nígbà tó kó lé anabi ọkàn ìyàwó rẹ̀ bí ṣe ń dàgbà bí ṣe ń dàgbà nígbà tó fi àdàwà káàkiri nù òun náà láti mọ̀ náà lẹ̀ sí ìgbẹ̀yìn so yóò máa dàgbà ní bí ó ṣe máa dàgbà sókè nìyẹn títí alikiyama alikiyama òfìdé so so látara di eléyìí alukurani taari òun náà ní kíni òun náà ní ìwé òfin wa àwa mùsùlùmí agbọ́dọ̀ lọ wá agbọ́dọ̀ mọ ìtumọ̀ alukuran ká mọ àlàyé rẹ̀ ká mọ àwọn òfin tó wà ń bẹ̀ ká mọ àwọn ìdájọ́ tó wà ń bẹ̀ so eléyìí yóò ma túmọ̀ pé mùsùlùmí tó serious ni wá eléyìí ó túmọ̀ pé mùsùlùmí tó mọ tó wá ṣe láyé ni wá nítorí pé bóò ni wọ́n ṣe fi nǹkan ránṣẹ́ sí ọ tí wọ́n pè ní manual tó fi máa ma bó ṣe ṣètò pèsè ayé rẹ kò mọ̀ wàá mọ̀ tún máa rẹ̀ kò mọ̀ tún lè béèrè ẹ̀ kò mọ̀ kéwú kò tún mọ̀ béèrè bí ẹ̀yìn mọ eléyìí so irú eléyìí ní sinayẹ tí ò bá kéwú tí ò bá béèrè à yóò mọ̀ jẹ̀bi

inú tó ní ṣe pẹ̀lú alukur'an òun náà ni nùzúlù alukur'an tí sọ̀kalẹ̀ alukur'an fa nabi sallallahu alayhi wa sallam alukur'an sọ̀kalẹ̀ ní ọ̀nà méjì fa nabi sallallahu alayhi wa sallam ọ̀nà alákọ̀ọ́kọ́ tó súnbà sọ̀kalẹ̀ òun náà sísọ̀kalẹ̀ lódidi òru laylatul qadr bí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé inna anzalnahu fi laylatul qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khairu min alf shahr tanazzalu al-mala'ikatu war-ruhu fiha bi rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr Allah subhanahu wa ta'ala ní awala la al al-Qur'an kalẹ̀ ní òru abiyẹ ó júwe òru náà fún wa ibẹ̀ kọ́ la fẹ́ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní eh, suratul Baqara á rí pé Allah subhanahu wa ta'ala sọ pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan linnas wa bayyinatin min al-huda alukur'ani oṣù ramadani yóò oṣù náà la sọ alukur'ani kalẹ̀ sísọ̀kalẹ̀ tí ń sọ fún wa yóò sísọ̀kalẹ̀ odidi ni ó sọ alkùránì kalẹ̀ lódidi fún ànábì sallallahu alaihi wasallam sí sámàáyé Allah subhanahu wa ta'ala sọ̀kà ìsámàáyé kò tí ma mú afá nábì màláíkà bìjúrò tí ma mú afá nábì ó sọ̀kà láti inú láwùhìn mahfud sí sámàáyé so ìjọ tó wá sọ̀kalẹ̀ yìí ẹ̀ẹ̀kan ṣoṣo ni sí sọ̀kalẹ̀ eléyìí tí sallallahu alaihi wasallam láyà kan láyà méjì ní súra kan bó sì wá bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ alkùránì wá sọ̀kalẹ̀ fọdún mélòó ó wá sọ̀kalẹ̀ fún twenty three years alukurani sọ̀kalẹ̀ fún twenty three years ogún ọdún àti mẹ́ta ó wá bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ní ẹ̀yẹ ẹ̀yọ so alukurani yìí nígbàtí Allah subhanahu wa ta'ala wa sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó sọ kalẹ̀ fún ànábì ní ọ̀nà kan tí a ń pè ní alwahayu òun náà ni ìránṣẹ́ tí Allah subhanahu wa ta'ala máa ránṣẹ́ sí àwọn ànábì rẹ̀ ẹni tí Allah subhanahu wa ta'ala wáyẹ̀ láyò tó mú alkùránì wá fún ànábì sallallahu alaihi wasallam òun ni Jibril alaihi salam ọba àlekẹ́ ọlá sọ fún wa nínú suratu shu'ara ó ní wa innahu latanzilu rabbil alamin ó ní dájúdájú alukur'an tẹ́ rí un nǹkan ọ̀rọ̀ kan ní tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ ọba gbogbo àgbáláyé nazala bihi ruhul amin ẹni tó mú alukur'an wá òun náà ni Jibril inú ọkọ̀ Jibril òun náà ni Ar-Ruh ẹbọ̀ sí wà nínú Suratul Qadr inna anzalnahu fi laylatil Qadr ti àkàfúnra wa lẹ́ẹ̀kan Al-Amin tó tún wá jẹ́ màláìkà tó ṣe kíni tó láfọkàn tán ala qalbika litakuna minal munzirin ó sọ alkùránì kalẹ̀ sínú ọkà nábi sallallahu alaihi wasallam litakuna minal munzirin ó bá lè wà wọ́n sọ kalẹ̀ pẹ̀lú ahán lárúbáwá èdè lárúbáwá mubin tó clear dáadáa èdè lárúbáwá tó hàn tí ò sí ìrújú ń so ajẹ́ pé alukurani ó sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam through malaika jibril nínú àwọn malaika allah subhanahu wa ta'ala olófinna sí anabi kí wá ní àkọ́kọ́ bó ni alukurani sì kọ́kọ́ sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam sallam àkọ́kọ́ tó kọ́ sọ kalẹ̀ fún anabi nínú alukurani bí lápapọ̀ òun náà ni aya márùn márùn alákọ̀ọ́kọ́ inú súratul alaq súra tí a mọ̀ sí iqra súratul alaq òun náà ni àyà márùn àkọ́kọ́ rẹ̀ olókọ́sọ kàlífà nàbí sallallahu alayhi wa sallam ibo ló ti sọ kàlífà nàbí sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wà nínú sahih bukhari àti sahih muslim àti sahih aisha radiyallahu anha ó ní ànábì sallallahu alayhi wa sallam ànábì máa ń lọ sí òkè gáàrú hira ibi ànábì ó lọ bẹ̀ yóò máa lọ ronú pa Allah subhanahu wa ta'ala nígbà tí ò tí ì sófin nígbà tá à ń sọ yìí ànábì ò tí ì pọmọ ogójì ọdún kò tí ì sófin kankan kò tí ì sí ẹ kírun kò tí ì sí ẹ máa gbààwẹ̀ ànábì kan máa ń lọ bẹ̀ yóò máa ronú pa Allah subhanahu wa ta'ala yóò máa jọ́sìn fún so tani gba wa lọ oúnjẹ tó bá gbé lọ Aisha radiyallahu anha oúnjẹ tó bá gbóúnjẹ lọ oúnjẹ tó bá pèsè lọ tó bá tán ànábì tó padà wálé yóò tún lọ ó ti láwọn àsìkò táwọn mi ń lọ nígbà tánábì wá pé ogójì ọdún bánábì ṣe wà ní gáàrò ìrá yìí níjọ́ kan bó ṣe di pé jìbìrìlù bá yọ sínú jìbìrìlù alayhi salam wáyé sánábì sallallahu alayhi wa sallam ó yọ sí ànábì sallallahu alayhi wa sallam ní ẹ̀dá bí Allah subhanahu wa ta'ala ṣe dá anabi sallallahu alaihi wasallam anabi ròyìn jibril fún wa anabi nígbàtí jìbìrìlù wá tó wá dé ó wá bá ànábì sallallahu alaihi wasallam ó ní àjìbìrìlù wá mú ó wá fún òun mára ó wá fi òun kalẹ̀ ó ní iqra ó ní kó máa kà ànábì ní ma ànábì qari èmi ò máa kankan inú nǹkan tí ànábì sallallahu alaihi wasallam subhanahu wa ta'ala ṣe ìròyìn ló jẹ́ bá nàbí àmọ́ tá bá sọ bá wa pé kò máa fọ kò máa ká inú yóò bàjẹ́ ẹlòmí òru kọ́lá àgbàlagbà mi lè máa rò pé àti ah, lóta òbí mi náà wà ní ìmúlẹ̀ lọ́lé ìwé gbàtà wà kékeré báyìí nítorí pé kí ni nítorí kò máa fọ kò máa ká àmọ́ àìmọ́kọ àìmọ́kà nàbí sallallahu alaihi wasallam àwọn olùbàjẹ́ èèyàn àwọn òbílẹ̀jẹ́ èèyàn wọ́n ṣe kí ni wọ́n máa ṣe èméjì ń pa Al-Qur'ani pé òun ló jókòó lórí tó kọ́ fúnra rẹ̀ mọ́dà lóhùn ànábì òun máa kọ̀ kò má kà ọ̀tọ̀ ní kí ni máa kọ ẹlòmíì lè máa kọ àmọ́ lè kà á ànábì òun máa kọ kò tún máa kà tẹ́ bá kọ kankan lè ní sí báyìí tẹ́ bá kọ Muhammadu kalẹ̀ báyìí ànábì òun máa pé Muhammadu ni ó kọ ní sí jẹ́ bẹ́ẹ̀ inú táàfin ma òun náà ní ibà sólòwò lè bí ìyá pàtàkì anábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn kèfèrí ní ọjọ́ bẹ́ gbé àdéhùn lórí pé anábì ah, òní sí hajj lọ́dún yóò wá padà wá sí hajj níjọ́ mi nígbà tí wọ́n kọ àdéhùn ìkalẹ̀ wọ́n wá kọ muhammadu rasulullah àwọn kèfèrí wá sọ pé a ah, kátó lè gbádùn kankan àdúgbò pa rasulullah tí wọ́n kọ́ sí orúkọ rẹ̀ ẹ parí nítorí pé tá a bá gbà wọn ló ti sẹ́ ni a nínú ọmọ ìjà ń tà mọ́ ìjà lélẹ́yìn náà nù àwọn ògbà ọkọ̀ yìí wọlé a ànábì wa ní sọ ànábì ní kí Ali múna bè tọ́ ní olókọ́ ànábì ní ọyá Ali parọ̀ sórí láyé kò sí ọ̀rọ̀ parí Ali wa ní a ọ̀rọ̀ o òun ní fọwọ́ ara tó pa òun kọ́ ló ti sẹ́ ọwọ́ ara tó ń jẹ́ òun ní fi parọ̀ sórí láyé ànábì wa ní ọ̀dà fi dédé tí rọ̀ sórí láyé wà níbẹ̀ ọwọ́ àti ànábì sallallahu alaihi wasallam ànábì wa parí so eléyìí túmọ̀ pé kíni sí pé ànábì kò máa kọ kò máa kà òun náà ló sì jẹ́ kíni òun náà ló jẹ́ kí òun náà ló sọ Al-Qur'ani fún wa kálọ́bá máa kọ́ tó bá máa kà ní àwọn gbogbo ayé máa sọ pé òun náà ló kọ́ fúnra rẹ̀ so nígbà tí aya yìí wá sọ kàlífà ànábì Jibril wá sọ ànábì pé Iqra ó lóun ò máa ó ní kíni kó wọ́n kà má ànábì kọ́ọ̀rì ìmọ̀ kankan kà Jibril lórúkọ ọba rẹ̀ ọba tó dá ọ ọba tí ń rí ọ ọba tí ń yanjú àlámàrí rẹ̀ alladhi khalaq ọba tó dẹ́dà máa kà pẹ̀lú ọkọ rẹ̀ khalaqal insana min alaq ọba tí mo ní o máa kà pẹ̀lú ọkọ rẹ̀ yìí òun náà lọ́ba tó dá ọmọnìyàn min alaq látara ẹ̀jẹ̀ kíkí ó dá ọmọ ènìyàn látara kíni látara ẹ̀jẹ̀ kíkí iqra wa rabbukal akram ó wá ní máa kà wa rabbukal akram ọba rẹ lọ́ba tí fi ṣe kíni tí fi ń jẹ́ ọlọ́rẹ jù alladhi allama bil qalam òun náà ni ọba tó fi gègé tó fi kọ́ insana ma lam ya'lam òun náà lọ́ba tó kọ́ ọmọnìyàn ní nǹkan tí ó mọ̀ nígbà wa sọ̀rọ̀ iná tó a kí ló wá ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam bá ànábì ṣe sáyé lọ sílé nù ànábì bá sáyé lọ sílé tá ànábì ànábì wá ń pariwo pé zamiluni dafiruni ibòmí wà ó ní ànábì pariwo pé sùpù aláyà máa ń bá àrìdà ànábì ní ẹ̀dá sọ̀bòmí ẹ̀dá sọ̀bòmí ànábì pariwo pé ẹ̀dá mi tútù sí mi láà ẹ̀wọ̀n tó kéde ṣẹlẹ̀ sáà nàbí òtútù mú ara rẹ̀ ń gbóná lẹ́ẹ̀kan náà papọ̀ lẹ́ẹ̀kan náà ara ń gbóná òtútù mú ó ní ẹ̀dá sọ̀bọ̀ nítorí kíni nítorí òtútù nítorí ara gbígbóná ó tún ní ẹ̀dá tútù sọ̀rọ̀ la òun náà ṣe méjì á àwọn àìpé nǹkan ńlá ló fẹ́ ṣẹlẹ̀ yìí nígbà táwọn ẹni bá dọ́dọ̀ Khadija radiyallahu anha ìyàwó ànábì Khadija wá rí ní wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam bí Khadija bintu Khuwaylid radiyallahu anha ó wá mú anabi sallallahu alayhi wa sallam lọ sí ọ̀dọ̀ warakatu bun naufal warakatu bun naufal yìí ọ̀nkù khadija ló jẹ́ ọ̀nkù àdíjá ó wá mú anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ rẹ̀ ó wá sọ fún anabi sallallahu ó wá sọ fún warakatu bun naufal ipe ọkọ̀ ọ̀hún wọ́n tíra àti àfọkàlẹ̀ fún ànábì Musa aleyhisselam wọ́n máa ká wọ́n sì ń lo jí mẹ́nu rẹ̀ àwọn òṣìṣẹ́ bọ́ jí wọn. pàtó wá dọ́dọ̀ wákàtí kùn náà fà ah nítorí yìí o àwọn tí wọ́n máa rí wẹ̀ àwọn tí wọ́n wá fẹ́ gbé dìde ní òjíṣẹ́ ah bóò ni ò bá ṣe wù tó kóhun ó wà láyé kóhun ó wà lábarapá lásìkò anabi sallallahu alaihi wasallam máa bèrè pé àwa mọ́tòrì jí ìhún wọ́n lé mi jáde níjọ́ yẹn ó jọ ànábì lójú wọ́n lé mi jáde ní ìlú mọ́ká tí wọ́n ń gé mi gẹ̀gẹ̀ tí wọ́n ń kẹ́ mi gẹ̀gẹ̀ tí gbogbo ẹ̀ mọ̀ mi pé ẹ wọ́n ṣe ẹ wọ́n ṣe máa ròyìn ànábì ẹ as-sadiqul amin láti kékeré ni olódodo lànábì ẹni aláfọkàtà lànábì tẹ bá fi nǹkan sọ́dọ̀ rẹ̀ kò ní jàǹbá yín bí wàhálà bá ṣẹ̀ láàrin àwọn méjì òun náà ni wọ́n pè fọ́nà àwọn àgbàlagbà ànábì bá wọn yanjú ẹ̀ ẹ wá wò nísìnyí wọ́n wá fẹ́ràn ànábì débi pé kò sí tí ànábì sallallahu alaihi wasallam bá sọ fún wa pé àwọn kan ń bẹ́ wọ́n pọ̀ lókè báyìí sanwó akókò jà yín wọn ò ní jiyàn rárá wọ́n lè jiyàn ọ̀rẹ́ lómi ìpínlẹ̀ ẹ̀rẹ́ wò dáadáa ẹ̀rẹ́ wò bẹ́ẹ̀ lè check ẹ̀rẹ́ àti sọ bẹ́ẹ̀ lórí òótọ́ wò àmọ́ tá ànábì bá sọ bẹ́ẹ̀ fún wọn wọn ò ní jiyàn rárá nítorí wọ́n gbà pé kí ni wọ́n gbà pé ànábì sallallahu alaihi wasallam ànábì èsù yọ so gbà tí wáyé tọ́jú lọ́kọ̀ lè wá sọ bẹ́ẹ̀ fún ànábì pé ó ní ẹ̀ ó ní kò sí ànábì kan tí ó gbé oúnjẹ tó ń gbé bọ̀ ìwà tí ó wàá sọ fáwọn ìjọ rẹ̀ pé ẹ má ṣẹbọ tí wọ́n wá ní gbógun tí tí wọ́n ní lè jáde gbogbo má ṣe fẹ́ràn rẹ̀ tó wọ́n gbógun tí wọ́n lè jáde nítorí pé kíni nítorí pé ẹ má ṣẹbọ mọ́. sọ nígbà tí wọ́n á fọ́ tuntun náà fà wá sọ̀rọ̀ ìfọ̀ ànábì lẹ́yìn ìgbà yẹn ànábì tí wọ́n á padà lọ ànábì tí wọ́n á lọ lè ṣe ìjọsìn bẹ́ẹ̀ jìbìlù bá tún wá padà wá lẹ́lẹ́kejì nígbà tí ó padà wá lẹ́lẹ́kejì kí ló bá ànábì sallallahu alaihi wasallam ó ní yá ayyuhal muddaththir mo pè wọ́n tó ń pariwo ẹ̀dá sọ̀bùnmí ẹ̀dá sọ̀bùnmí ẹ̀dá sọ̀bùnmí kó ń fa àǹdè dìde ìṣẹ́yà kún fa anzir dìde fa anzir máa lọ kìlọ̀ fáwọn èèyàn pé ààyè kò sáyé oorun kò sáyé ẹ̀dánù lásìkò tá a wà yí má kún fa anzir dìde kó lọ lè gba àwọn èèyàn rẹ là lọ lè máa lọ lè kìlọ̀ fún wa lọ lè kìlọ̀ fún wa òun náà ló pàtó pé àwọn onímọ̀ sọ fún wa pé àyà tó sọ ànábì sallallahu alaihi wasallam di ànábì hmm? wọ́n ní lópi á bí ikra àyà tó sọ ọ́ di ànábì tó fi dà wà úrsìlá bí almundasir wọ́n sọ di kíni wọ́n sọ di òjíṣẹ́ pé wọ́n yẹ́ báyàn káàkiri bí yá ayú almundasir pẹ̀lú sọ́tọ̀ almundasir wọ́n yàrá bí wá dìde ó fi wá di òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala sọ fún ànábì pé tọ̀ ó jíṣẹ́ lóòótọ́ àmọ́ fa'andir ashiratak al-aqrabin ilé láti kẹsàn òde àwọn tó kọ́kọ́ àwọn fún ashiratak al àwọn ni kò kọ́kọ́ jíṣẹ́ fún o ó ní àwọn kò kọ́kọ́ lọ lè jíṣẹ́ fún síwájú kó tó mọ jíṣẹ́ fún àwọn ará àta nígbà tí wọ́n sọ fẹ́ fanabi sallallahu alayhi wa sallam anabi wa pé tí ayé sọ̀kalẹ̀ anabi wa pé ogun fámìlì rẹ̀ jòkó ó pe àwọn ọkù rẹ̀ ó pe wọn jòkó anabi pe àwọn ọmọ rẹ̀ ó pe àwọn cousins rẹ̀ gbogbo ẹ̀yán tó jẹ́ fámìlì anabi pé gbọ́n ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé tí n bá sọ fún ipá àwọn tó ń kọ́ ọbọ̀ akókòjà wa látọ̀rọ̀ akókè báyìí ànábì ní sẹ́gbà mi gbọ́ abẹ́ nígbà mi gbọ́ wọ́n ní má jà rọ́ọ̀bù náà alẹ́ ìkàtẹ́ ìbàdàn àbáwọ́lọ́wọ́ rẹ̀ kí nìyí jágbọ̀ gbọ́ ànábì sallallahu alaihi wasallam máa kó wọn lọ́kọ̀ kan pé ilẹ̀ Fátímà ọmọ ànábì àbíkó ṣe kí ni àbíkó gba ayẹlẹ kó nínú ìyá Allah subhanahu wa ta'ala ìyìn láǹfààní ọ̀kan tí mo lè ṣe fún ọ tó o bá ti ṣẹ̀sìn ànábì wa pé gbogbo ọlọ́kọ̀ kan ó pe àbújá àbúlá àgbógbó ànábì pé lọ́kọ̀ kan ṣùgbọ́n tánàbí wá pè wọ́n á ah, tó kó ogun wọn jẹ báyìí nínú àwọn tó jẹ́ àgbà àwọn àgbà fámìlì rẹ̀ wọ́n á wò pé á ah, lẹ́dẹ̀ ẹ̀dẹ́ báyìí ló pè wá sí ló wá sọ gbogbo wákùnrin nígbà tó fẹ́ sọ̀rọ̀ gidi fún wa àtẹ́ni tó fẹ́ sọ fún wa ni pé ká pa òòsà tá à ń ṣe tì bí ìkan ṣe dìde nu wọn nu tí wọ́n pè ní kíni tá a pè ní àbúlà ábì bó ṣe dìde sí ẹnu ó kàn sọ pé tábàn lákàyà Muhammad bó ṣe síkì lánàá bíi nìkẹ́ ìgbé ìgbé kó máa bá yà bí ká gbé kí Yorùbá sọ fún ọ pé á ah, kò ní dáa fún ọ nítorí òṣèlú àjòkó tó torí ẹ̀sùn àjòkó nì wọ́n tó wá sọ ìbá nàbí sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbá nàbí ní jẹ́ níbẹ̀rẹ̀ ẹsẹ̀ ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ẹ̀jọ́ máa jíṣẹ́ ilé náà ni wàhálà tó wá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ bó láwa sí báyìí Allah subhanahu wa ta'ala wá tún torí ẹ̀sọ́ odidi súrà kankan rẹ̀ ó wá ṣe tìlẹ̀ àbúlé àbí òun lẹ́kùnrin rẹ̀ ẹ̀dùn àti wọn àti àwẹ̀ ó kún wọn lépè onítàbàtì àdá àbí ìlàhàbí wàtàbà ọwọ́ kan ló náà sá tó fi sọ tó fi sépè lánàbí àmọ́ Allah subhanahu wa ta'ala nígbà tó kù létí ó ní àtọwọ́ rẹ̀ méjèèjì lábà sí yàrá àbí ìlà àbí wọ̀tàbà ẹgbẹ́ òfò ibi dandan Allah subhanahu wa ta'ala ó máa tọ́ ọwọ́ àbí àbí méjèèjì. ó wà tó wà tó wá sépè lé tán ó tún wá tó àṣírí ìyàwó rẹ̀ náà pé àṣírí ìbú ìyàwó rẹ̀ náà ó ní wàhùn àtúhù hàmàlàkà àbọ̀ àtìyàwó àwọn tẹ̀sí tẹ̀sí omi wọ́n ní yàrá àṣà ìyàtú bìnnàmìnà pé òun máa ń òun máa ń sọ owó káàkiri wọ́n yẹ kí n kó ẹjọ́ àwọn ọmọ tuntun kó jọ ní kan wọ́n yẹ kó máa sọ owó káàkiri so Allah subhanahu wa ta'ala fi òun náà kún ó wá sépèlé wọn so bí ó ṣe sépèlé wọn èpè tó sẹ́lẹ̀ wọn bá sì máa ka ìpè báyìí kí á mọ̀ fi so uh, eléyìí uh, òun náà ni àkọ́kọ́ ìsúlẹ̀ ìdáhùn sallallahu alaihi wasallam kọ́kọ́ ní nípa Al-Qur'an láti ìlú ajáde. ibi tá a ti lọ ni pé kí làkọ́kọ́ ohun tó kọ́ sọ̀rọ̀ àlùfáà nàbí sallallahu alaihi wasallam òun ni Iqra so gẹ́gẹ́ bí ó ṣe wà nínú Sahih Bukhari àti Sahih Muslim hadith Aisha radiyallahu anha so lẹ́yìn ìgbà yẹn òun náà ni àwọn aya mi ó bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam òun náà làwọn sura mi fẹ́ sọ̀rọ̀ sallallahu alaihi wasallam àtisọ̀kalẹ̀ alukur'ani yìí ó wá sọ̀kalẹ̀ ọ̀nà méjìlá alukur'ani máa ń gbà sọ̀kalẹ̀ nùzúlùn ibtidaiyun wà nùzúlùn sábàbí alukur'ani àwọn sọ̀kalẹ̀ tí ó kàn sọ̀kalẹ̀ láìsí tó ní nǹkan tó ṣẹlẹ̀ ìgbà míì wà tó pé alukur'ani ó sọ̀kalẹ̀ tó jẹ́ pé nùzúlùn sábàbí yóò ní sábàbí ni wọ́n máa ipe ìdí tó fà á tó jẹ́ pé so lápèjúwe ṣéèkù wa ibùdó ọ̀sẹ̀ mìíràn ìmọ̀wùlá wọn nínú àyà tó sọ̀kalẹ̀ ìfìdá iyì ohun tí èso pé kò nídìí tó fà tó fi sọ̀kalẹ̀ tó yẹ kó kà sọ̀kalẹ̀ ni òun náà ní gbóná Allah subhanahu wa ta'ala ní sọ́dọ̀ tọ́wọ́bá tó ní wa minhum man ahada Allah ń bẹnu àwọn Allah subhanahu wa ta'ala gbàdéhùn la'in atana min fadlihi pé tí Allah subhanahu wa ta'ala bá fún wa nínú ọlá rẹ̀ tó bá ṣe dáadáa fún wa tó ṣe wá lólówó àwọn náà máa wí láwùjọ náà ẹ eh, bọ́lọ̀ bá ṣe mí lólówó ìmọ̀ sànú àwọn èèyàn ìwà ṣe gbá ìwà ṣàwò ó ní bẹ́ẹ̀ náà àwọn mùnàfíkì náà tí wọ́n ń sọ bẹ́ẹ̀ wàlà nàkù nánà nínà sọ̀rìhì wọ́n àwọn ń sọ pé kíni ah, a kọ́dà àwọn àánú èèyàn rí àmúgbà tí Allah subhanahu wa ta'ala ṣe fún wa tán so tó so orí fún wa tán bí ní ṣe ó so inú àyà mi wà tí wọ́n máa ní ìdí tó fà tó fi sọ̀kalẹ̀ ìdí ọ̀nà méjì ni wọ́n máa pín sí inú kó jẹ́ pé ìbéèrè tí wọ́n wà bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala máa sọ fún ànábì gbà mí pé yas'alunaka an kadha wọ́n wà bí ọ nípa nǹkan báyìí báyìí o sọ fún ọ pé báyìí báyìí irú ẹ̀ ni Allah subhanahu wa ta'ala yas'alunaka anir ruh wọ́n wà bí ọ nípa ẹ̀mí kíkíní jẹ́ mi gan sọ fún ọ pé qulir ruhu min amri rabbi ẹ̀mí tẹ́ rí wọn àṣẹ Allah subhanahu wa ta'ala àṣẹ ọba mi ni wa ma utitum min ilmi illa qalila so díẹ̀ la fún yín nínú mà ẹ wò ní sinadjọ́ tó èbó ti múra tí ń múra kó òun ṣe tẹkinọ́lọ́jì òun ṣe gbẹ ní sọ rẹ́mi ṣe lónìí lónìí wọn ò rẹ́mi ṣe wọn ò lè rẹ́mi ṣe báwọn bá gbé oxygen síyàn ebi oxygen ni so oxygen náà wọ́n máa ka pé tọ oxygen yìí ti bẹ́ẹ̀ tán o ẹ ti bá mi sè wọ́n máa gbé life supporting machine tí wọ́n gbé síyàn la machine nǹkan ni wọ́n máa wá sọ fún ọ pé tọ òkùnṣẹ́jú mẹ́wàá o ẹ òkùnṣẹ́jú mẹ́ta o wọ́n máa sọ fún tọ ẹ máa múra o ẹ máa múra òkùnṣẹ́jú wàláì wọ́n sọ fún àwọn fámìlì ẹlòmíì pétọ̀ ẹ máa múra the next five minutes nísìnyí wọ́n papọ̀ mú wọ́n lọ lò ẹ̀sì bá rẹ̀ sí kí ló dé tí masínì wọ́n máa ṣiṣẹ́ tó wáyé pé masínì bá máa ṣiṣẹ́ lọ gbére ni àwọn olóòbá ara masínì ń sílé tó yẹ pé òun wọn máa ti fẹ́ sùn báyìí nísìn àbí tó máa fẹ́ ká wọ́n àtọ́ bá fẹ́ fíìsì sára wọ́n ó fíìsì ẹ̀ sára wọ́n máa gbé sẹ́gbẹ̀ẹ́ kì í pé a ah, kásá máa sẹ̀mí lọ ká máa kú láéláé àmọ́ bí masínì oníṣìí náà fún gbà díẹ̀ ni ìyàní ní déédéé ní táwọn sùn hánà tá a lábá ló kù ní ìṣẹ̀mí èèyàn ntọ́lọ́kùn sẹ̀mí rẹ̀ náà ni wọ́n máa lo masini fún ọ àbọ̀ oxygen tó míjọ méjì míjọ mẹ́ta mímí rẹ̀ ò tí ni tí mímí bá tán yóò tán mọ́ oxygen náà ni kò sí ẹ̀ka tí ó ṣẹlẹ̀ ẹ̀mí parí náà nù so eléyìí nínú àwọn ayé àti máa ń sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam pẹ̀lú kíni pẹ̀lú okùnfà tí máa ní okùnfà tí ayé fi sọ̀kalẹ̀ so àwọn ayé wa pọ̀ báyìí nínú alukur'an a kan rú àwọn ayé àwọn nínú suratu suratu nur tí a fẹ́ sí tafsiri rẹ̀ fúnra wa láwọn ayé àtọ́jọ́ pé ó ní dì ó ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí Allah subhanahu wa ta'ala ó wá torí ẹ̀ ó wá torí ẹ̀ sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam káwọn ayé pẹ̀lú sábàbí pẹ̀lú okùnfà yìí ó láwọn àǹfààní ńláńlá tí a rí nínú àwọn ìsísọ̀kalẹ̀ ayà pẹ̀lú àwọn sábàbí nínú àwọn sábàbí nínú àwọn àǹfààní tó wà ń bẹ àwọn náà ni sẹ́kọ̀ọ́ wá ń sàlàyé fún wa pé bayanu anna al-Qur'an nazala min Allah ta'ala pé kí ayà ta'ala ti wá pé pé ìṣẹ̀lẹ̀ kan ta'ala wa sọ fún pé tọ̀ ń tẹ́ ṣe sí ni ó túmọ̀ pé ànábì kọ́ ní ń wí míì ànábì ó dákẹ́ yóò dákẹ́ lọ kò ní fèsì kankan sọtọ́ bá padà yá ayò padà wá táyà bá dé ànábì onítọ̀ ta ní bèrè ọ̀rẹ́ kan ayà sì o yóò wá sọ tọ́ ipá nàbí sallallahu alaihi wasallam ní sọ ní orí fúnra rẹ̀ ni so ó yẹ ká nàbí sallallahu alaihi wasallam ṣe kíni kó máa sọ lẹ́ẹ̀kan náà ni kó máa wulẹ̀ tó máa ṣe kíni kó máa máa dákẹ́ mọ́ so inú àǹfààní tí ó wà ń bẹ nù inú àǹfààní tó wà ń bẹ òun náà ni bayanu inayatullahi ta'ala bi rasulihi fi difa'i anhu

ẹ́n ó wá dìfẹ́ndì ànábì sallallahu alaihi wasallam ó wá gbìjà ànábì ó sì tara rẹ̀ ó sì pèlè Abu Lahab gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àǹfààní tó wà ń bẹ òun náà ni bayanu inayati Allahi ta'ala bi ibadihi fi tafriji kurbatihim wa izalati gumumihim so ìsọ̀kalẹ̀ Qur'an lẹ́yẹ ẹyọ pẹ̀lú àwọn okùnfà yàní ó wá láti wá sí kíni láti bá àṣàlàyé fún wa nípa bóòní Allah subhanahu wa ta'ala ti sàmójútó wa látara ìmọ̀ mú ìbànújẹ́ kú òfin yàn Hmm? tí ìbànújẹ́ bá ń ṣẹlẹ̀ ànábì ń ronú ìbànújẹ́ kan ṣẹlẹ̀ sí ayé ó sọ̀kalẹ̀ ó sì payá ìbànújẹ́ fún Allah subhanahu wa ta'ala lókun ní o tó ẹgbẹ́ àlùkò ànìbá sọ̀kalẹ̀ lódìdí ní tó ti wà ń lè rẹ̀ nínú kẹ́wọ́ ìsọ̀kalẹ̀ bí àtàwọ́rà ti sọ̀kalẹ̀ bóòlù eléyìí ó sì máa wálẹ̀ ọkọ̀ọ̀kan tí ó máa bá àsìkò kọ̀ọ̀kan mu so eléyìí nínú àǹfààní tó tún wà bí kí alukur'an kó máa sí kíni kó máa sọ̀kalẹ̀ lẹ́yẹ yọ nínú àǹfààní tó wà ń bẹ́ẹ̀ òun náà ni fáàmù àyà ala wajhi sahih okùnfà tí àyà fi sọ̀kalẹ̀ sábàbù nùzúl ìtún máa jẹ́ ká gbọ́ àgbọ́yé àyà ní ọ̀nà tó yẹ ká sí kí ni ká gbàgbọ́yé àpèjúwe eléyìí tí ó súnmọ́ wa dáadáa òun náà ni àyà kan nínú alukuran sọ́tù bakara àyà one fifty eight tí allah subhanahu wa ta'ala sọ pé inna safa wal marwata min sha'airillah faman hajja albayta aw i'tamara fala junaha alayhi ay yatawafa bihima. Allah subhanahu wa ta'ala ní dágájú sọ̀fá àti marwa òkè méjì ni tí a máa ń ṣe sáàyù láàrin rẹ̀ nígbàtí ìbá lọ lè ṣe hajj ọ̀ràn yẹn ní fún yàkíyàn sí kíni kò ì sáàyù láàrin rẹ̀ òkè méjì ni o kì í sì báwọn kan ṣe ń tú tí wọ́n ń pè ní nǹkan mi Allah subhanahu wa ní min sha'airillah nínú àwọn ohun àmì ẹ̀sìn Allah subhanahu wa ní ó wá ní faman hajjal bayta ẹni tó bá ṣe hajj tó bá ṣe ájì tó bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala wò àwí ìtàmẹ́rọ àbólọ́sẹ̀ umra fala junaha alayhi an yatawafa bihima kò sí láì fi fún tó bá ṣe tàwáfù yàní tó bá ṣe sáyù láàrin Safa àti Marwa tẹ́ ẹ̀ bá wọ ayà yìí nísìn pé gbà tó jẹ́ pé Safa àti Marwa kì í sọ̀rọ̀ yẹn hmm, nítorí ó ní àkòsí láì fi bẹ́ẹ̀ tó bá lè ṣe kí ni tó bá lè ṣe ẹ̀rí táàbá lọ lè wádìí sábàbù nùzúlù kí ló fà tó fi sọ̀kalẹ̀ á sì áyà gbọ́yé á máa ṣe hajj tí ò ní pé nítorí pé àní máa ṣe sàbátù ẹni tó bá wù yóò ṣe ẹni tó bá wù kò ní ṣe àmọ́ kí ló jẹ́ ká mọ̀ nígbà tá a wá mọ̀ pé kí ló fà táyà fi sọ̀kalẹ̀ òun náà ni hadithu asim bun suleiman ó ní sàátù anas ibn malik radiyallahu an olóhùn bíi anas ibn malik radiyallahu an anis safa wal marwa ó lóun bèèrè lọ́wọ́ nípa Safa àti Marwa tí wọ́n máa ń sáyì ó ní qal kunna nara annahuma min amri jahiliya ó ní gbà ọlọ́wà máa rí nídìí pé ara àwọn kan jahiliya ni àwọn jahiliya nígbà jahiliya Islam tó dé àwọn náà máa ń sá Safa àti Marwa ó wá ní falamma kana islam nígbà tí Islam dé amsakna anihuma eh, Anas bin Malik ní sọ fún ó ní nígbà tí Islam wá dé amsakna anihuma àwọn àwọn onímọ̀ sá Safa àti Marwa ká má máa fi tiwa jọ àwọn jàhìlíyà nígbà tó wá sọ̀rọ̀ yìí fa anzalallahu ta'ala Allah subhanahu wa ta'ala wá sọ ayà ìkalẹ̀ pé inna safa wal marwata min sha'airillah ìpè ẹ̀yẹ́ máa wo ti jàhìlíyà o safa àti marwa o nínú àwọn ohun àmì ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ni kò sí láì fi fún yín bẹ́ẹ̀ tí kò sọ fún wa kò wá sọ fún wa ìdájọ́ rẹ̀ ní bó bá wù yẹ ṣe fún wa kò sí láì fi ibi táwọn èèyàn pé báyà ń kan so tá a bá lọ gbọ́ yẹ pẹ̀lú sábàbù nùsùlù yìí ṣe á máa rò pé kíni á rò pé ìdájọ́ sàfà àti márùwà òun náà ní pé kíni tó bá wùyàn èèyàn lè sa tó bá wùyàn èèyàn lè má sa so nínú tí ó tún wà lábẹ́ alukur'an òun náà ni umumu lazu wa khuruzu sabab òun náà ni pé ká tó lọ gbọ́ yẹ pé inú alukur'an ni pé tí àyà bá sọ̀kalẹ̀ inú alukur'an gbogbo ẹni tí ó bá ti kó sínú àyà òun láyà òun bá rí òun kọ́dà bí ò bá ṣe ń torí ẹni olóbi ẹ wo gbogbo àyà tí ń bẹ inú alukur'an nísìnyí ó sọ̀kalẹ̀ torí àwọn kan ní o ó sọ̀kalẹ̀ torí àwọn kan ó sọ̀kalẹ̀ fáwọn kan ní àwọn sọ̀hábà àmọ́ tó tàkì àmófidé ayé àwọn yóò ṣe kí ni yóò máa bá wa náà wí ẹ̀wọ́ tá a bá sọ̀rọ̀ ayé àìsàn ẹni ojú wa ló sọ̀kalẹ̀ ni èwo àwọn kan ló sọ̀kalẹ̀ but gbogbo ẹni máa ń ṣe ìsìnà tàkì àmófidé ayé àwọn náà láwọn èlò lélẹ́rí kò ní sọ pé ẹni ṣe mo wà bẹ̀ ni ó sọ̀kalẹ̀ fún a náà nìsí ó sọ̀ka ìlú torí aisha radiyallahu anha nígbàtí wọ́n wá nǹkan wọ́n wá chain ọrùn aisha wọ́n wá bẹ̀rẹ̀ sí wa káàkiri wọ́n wá wá débi pé àsìkò mú tó kò sómi gbogbo àwọn á dààmú pé ah kó lásì abẹ́ sí báyìí àti wá sí wàhálà pé ara yín nígbà ẹ̀rú ni ẹ̀sìn kìíní ẹ̀sìn tàyà mú ní ẹ̀wọ́ tó fi sọ pé lẹ́nu tí wọ́n wà nǹkan wọn o so eléyìí ní táà bá rómi àbí táà rómi táà lágbára láti lò látara àárẹ̀ àbí látara nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa a jẹ́ pé àwa náà lè ṣe kíni àwa náà lè ṣe tayammum so alukur'ani yìí ó wá sọ̀kalẹ̀ ọ̀nà méjì alukur'ani gbà sọ̀kalẹ̀ òun náà ní sábà ń pè ní alimakiyo walimadani èyí tó sọ̀kalẹ̀ maka ń bẹ fún anabi sallallahu alayhi wa sallam nínú alukur'an èyí tó sọ̀kalẹ̀ ní madina ń so alukoran ta ló sọ̀kalẹ̀ ní ogún ọdún àti mẹ́ta yìí ó wá pín sọ̀kalẹ̀ ó pín sí ọ̀nà méjì tó yẹ pé Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fanabi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bóòlù àti wàá máa ma pé súra yìí súra makari tí wọ́n ní súra yìí ó makiya makari ó ti sọ̀kalẹ̀ ọ̀nà wọlé agbàmọ̀ níta ń pè ní súra sọ̀kalẹ̀ makari pé ma nazala ala nabi sallallahu alayhi wa sallam qabla hijratihi ila ẹ̀tí bá rí sí gbogbo àyà tó bá ti sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam síwájú kánábì ò tó ṣe hijira lọ sí ìlú madina wọ́n là ń pè ní makiya àyà maka àbí sura maka kọ́dà kọ́ mọ́jẹ́ pé ní maka ló sọ̀kalẹ̀ kánábì lọ ló sọ̀kalẹ̀ a kàtìgọ́rà ìsìnkí ni ara makiya súra wo la wá ń pè ní asuwar almadaniya àwọn súra tó sọ kalẹ̀ madina òun náà ni manasa nabi sallallahu alaihi wasallam báyìí hijiratihi ila almadina òun náà ni tó sọ kalẹ̀ fún nabi sallallahu alaihi wasallam lẹ́yìn gbàtà nabi ṣe hijira lọ sí ìlú madina kódà kò bá sọ kalẹ̀ maka ẹ̀sìnbà tó bá ti jẹ́ pé ẹ̀yìn jíra ni a kà sí ara àwọn síra àwọn àyà tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nílùú nílùú Madina òun náà ni a kà kún so nínú tó tún ní ṣe pẹ̀lú al-Qur'an òun náà ni kitabatul Qur'an wa jam'uhu kíkọ alukurani kalẹ̀ nígbà tí alukurani bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi ní àwọn akọ àwọn olùkọ́ tí wọ́n máa ń kọ alukurani kalẹ̀ fún anabi inú wọn ni zayd bin sabit inú wọn ni muawiya àwọn náà ni kutabul àwọn ni kutabul wahyi àwọn máa ń kọ wahyi kalẹ̀ tí aya sura kan bá ti sọ̀kalẹ̀ àbí aya kan anabi ní ẹlọ́kọ́ sí báyìí ẹlọ́kọ́ sí báyìí kí ni wọ́n máa ń kọ́ sí nígbà ayé anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń kọ́ sí usubu nakal wọ́n máa ń kọ́ sí bikini ọ̀pẹ kíní ọ̀rọ̀ igi kíní ewé ọ̀pẹ wọn a máa kọ́ síbẹ̀ àti bí awọ lẹ́yìn ìgbà tó bá fa awọ tó ń dábàá yìí wọn a máa kọ́ síbẹ̀ wọ́n sì máa kọ́ sí ara òkúta àbí bí egun ara ibi eegun kí náà gbogbo egun tó máa ń pè ní wàhálà ibi egun ara màlúù abẹ́rẹ́ ẹ̀hẹ́n egun tí máa ń fẹ̀ báyìí so àwọn ọbẹ̀ oríṣìí ibẹ̀ ni wọ́n máa ń kọ alukọ̀rán kalẹ̀ sí láyé anabi sallallahu alayhi wa so anabi wa ni ẹ̀kọ́ eléyìí sí báyìí ẹ̀kọ́ eléyìí sí báyìí bí wọ́n ṣe máa ń ṣe láyé anabi sallallahu alayhi wa sallam bó ṣe wá wà ní títí tánàbí sallallahu alaihi wasallam tánàbí fi kú nígbà tó wá dìgbà ayé abubakar radiyallahu anhu ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ogun kan ṣẹlẹ̀ tán pè ní waqatul yamama waqatul yamama yìí òun náà lógun tí abubakar kọ́kọ́ já àwọn òun abubakar bá já àwọn tán jẹ́ mùsùlùmí gbà yá ànẹ́bí tó wá dìgbà tánàbí kú tán wọn láwọn oníyọ zakama pé zaka tán ní ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe yàtọ̀ láàrin zaka àti ìrun àtàwọn òkú ẹ̀sìn islam tó kù olóhùn òun gba jagun yìí ó wá bá wọn jagun wọn pọ̀ gan látara ogun tí wọ́n wá jà yìí látara ogun tí wọ́n wá jà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n há alukur'an wọ́n kú gan bẹ́ẹ̀ umar bin al ni àwọn tó há alukur'an pọ̀ tí wọ́n so umaru tún padà lọ ó tún padà lọ lè bá ó tún padà lọ lè bá so lẹ́yìn lẹ́yìn lẹ́yìn abubakar padà wá ọkàn padà wá lọ síbi tí umaru náà rò pé ah tába ní afilẹ̀ báyìí a tún máa jagun a tún máa jagun táwọn tó bá hàlùkọ́ àyìn kú wọ́n bá kú tán kọ́ bó o láwa ṣe pẹ̀lú Al-Qur'an so látara délé yìí òun náà ni wọ́n fi kó látara délé yìí òun náà ni wọ́n fi kó Al-Qur'an jọ ní ìgbà ayé abubakar radiyallahu anhu so nígbà tí wọ́n kó Al-Qur'an jọ lójú ayé Abubakar yìí wọ́n kó òun náà wọ́n kó sójú kan Abubakar radiyallahu anhu ó pe àwọn tí wọ́n máa kọ wáyé fún anabi sallallahu alayhi wa sallam nínú wọn òun náà ní Zaid eh, bin Thabit ó fi so lórí wọn ó ní a mọ̀ pé olódodo ni ọ́ aláàmánà ni ọ́ pé bá wa kọ́ alukur'an ẹ bá wa kó alukur'an jọ sí ojú kan so èyí tó wá jẹ́ ìgbẹ̀yìn nínú kíkó alukurani jọ òun náà nìyí tí wọ́n kó jọ nígbà ayé Usman bin Affan radiyallahu an so eléyìí òun náà ni wọ́n kó jọ ní lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ kó tala ọ̀kọ́jọ tán ní ọdún kẹtàlé ní twenty five years after hijra òun náà nígbà tí wọ́n kó eléyìí jọ kí ló fàá tó fi kó eléyìí jọ òun náà ni pé kí ni ìyapa ẹnu ń ṣẹlẹ̀ bí kíka alukur'an láàrin àwọn àwọn Quraysh torí pé Qur'an yìí Ah, Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ pẹ̀lú ahán pẹ̀lú lárúbáwá Quraysh tábà sọ lárúbáwá náà lárúbáwá náà tún ní ahán èdè oríṣiríṣi tó jẹ́ pé nǹkan ẹ̀rọ tàbút táǹpè ní bí àpótí bí pósí àwọn kan àwọn kan inú èdè tí wọ́n máa ń pè ní tàbú làwọn máa ń pè ìtumọ̀ kankan náà wa so nígbà tí wọ́n wá kó Al-Qur'ani jọ yìí Uthman ibn Affan wá ní ó dá ẹ̀kọ́ al pẹ̀lú ahán Quraysh tó fi sọ̀kalẹ̀ so ìwé lè rí sí báyìí wọ́n kàn sí kíni wọ́n kọ taabut wọ́n dìtẹ́ ní taabut wọn ò lo taabo ara wú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àwọn bákàtí sí kíni ọmọ ìṣúná ìmúra pan tó fi kó alukurani jọ òun ni eléyìí so ah, inṣàlá ah, ọ̀nà mẹ́ta tí wọ́n gbà kó alukurani jọ àwọn àyè mẹ́ta tí wọ́n gbà kó alukurani jọ yìí nígbà yà ní adé nígbà yà abubakar àti nígbà yà ìṣúná ìmúra pan so eléyìí òun ni tó ní ṣe pẹ̀lú ah, alukurani so a gbàgbà pẹ̀lú ọgọ́rọ̀ oúnjẹ mẹ́jọ ká tó wọnú tẹ̀síìrù náà ni o a kàrà sọ nípa tẹ̀síìrù alukur'an bó la ṣe máa ń ṣe ìfọ́síwẹ́wẹ́ alukur'an tàbá fẹ́ tú alukur'an àwọn ọ̀nà wọlé àgbà tú alukur'an àwọn àwọn oníwọ̀n lẹ́tọ̀ọ́ tí wọ́n lè tú alukur'an fún wa tí a gbà lọ òwúlé àṣàlàyé fún wa ní ìfọ́síwẹ́wẹ́ ní ìgbẹ̀yìn inú ta ẹ̀rá fi kún wa pé alukur'an taari mu ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ rẹ̀ ni lafzan wa ma'nan ní bó ṣe wà ní gbólóhùn yẹn àti nítumá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni kì í ṣe ẹ̀dá Allah subhanahu wa ọ̀rọ̀ rẹ̀ ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alukurani ta ní yẹn tá a bá ń kà yóò máa jẹ́ ìjọsìn fún wa tá a bá ka àràfi ẹyọ kan àgbàládá mẹ́wàá alif lam àràfi mẹ́ta ni alif téèyàn bá ti lè kà á báwọn lásán ó ti ní ládàá ọgbọ̀n lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ kò sí ọ̀kan téèyàn lè kà bẹ́ẹ̀ wàlà hadith wàlà àwọn àti àtúntò kọjá lọ kí òun wá gba irú ládàá báyìí sọ̀kágbé أبي الله سبحانه وتعالى قدر عليكم وعبيه سنكون إنه ولي ذلك والقادر عليه هذا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم نعم